بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الذي لا يضر مثله شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إذا نحن أدلجنا وأنت أمامنا كفى بمطريانا بذكرك هاديا إذا ọjọ́ tó ń ní alágbára lórí gbogbo nǹkan. ìdá fẹ́ máa sọ nípa rẹ̀ yìí ẹni ó ní ọ̀rọ̀ yìí ọba sọ́jọ́ wípé yẹsẹ̀kẹ́ndàm kéfà ṣáà wàmẹ́ta ṣáà ilẹ̀ àmà ṣáà ọba tí ó máa ń sọ̀rọ̀ ní nígbà tó bá wù ú àti bí ọba ṣe wù ú àtẹni tí ó bá wù ú òun ló máa ń sọ ọ̀rọ̀ yìí fún. ìbá dáhùn àtìlẹ́yìn àwa kà á máa lànà. láti tí àwa sọ ọ̀rọ̀ yìí kalẹ̀ fún níjọ́ tí ọlọ́run tí yóò júwe bọ́rọ̀ ìṣe tóbi tó ọlọ́run ní sanóòkè àlẹ́kà àwọn àṣàṣe ìlà àádùn ìrẹ́ ànábì. نلقي عليك qawlan thaqila ọ̀rọ̀ tí ó wúwo àádùnú ọ̀gbìn ọ̀rọ̀ tí ó tóbi bí ọba tóbi lọ́dọ̀ Rasul èyí tí àkọọ́lẹ̀ sí àwọn sọ̀hábà gbà tètè wá nù lọ́ọ̀dì sàárà àárín tó ń sọ fún wa wípé. bí ìmísí ọ̀rọ̀ yìí bí bá ń sọ̀kalẹ̀ fún aṣíwájú ẹ̀dá èèyàn máa rí òógùn ní iwájú ànábì níbi tí ọ̀rọ̀ yìí tó tóbi dé. ìná àtúwọ̀ ní kájí náà wà á máa bó bá wá jẹ́ pé ọ̀rọ̀ ọba tí ó tóbi tó báyìí ni. afẹ́ka níbẹ̀ àwa náà rí sí iṣẹ́ tó tóbi iṣẹ́ tó lágbára ni. ìgbà náà wà lẹ́sìn wá sábà náà. àwọn àlùfẹ́sìn tí wọ́n ti kọ́ nǹkan tàbí túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí wọ́n jẹ́ ó yé wa wípé kéèyàn tó tiẹ̀ lè gbóhùn ọ́ sọ̀rọ̀ kankan nítumọ̀. nínú alukura'an ìmọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ́dọ̀ kọjá fún mẹ́lẹ̀ yìí bá wá tóbi tó báyìí ọ̀n jẹ́ kí àgbà wa àtẹ̀yìn àfira wa sí abẹ títóbi ọlọ́run ọba yìí tọ́jẹ́ wípé ló ní ọ̀rọ̀ rẹ̀ ó sì rẹ̀ nígbà tí ànábì kánjú gbà á ọlọ́run nílé ànábì sọ fún wípé látò hàmẹ́tù bí kì í mọ́kànjú gbà má mọ́kànjú gbà lùkùránù má. iná àlẹ́yìn àjẹmọ́ àwò lùkùránù. àkójọpọ̀ tí jòbìrìlù ń ọlọ́run ní gbogbo ìgbà tí ọba ń kí alukur'an ìwọ́sán máa ló bá ti ń kà á títóbi ọ̀rọ̀ yìí náà ni a àwa fi títóbi ọlọ́run ta'ala èyí tí a fẹ́ dé nínú ọ̀rọ̀ rẹ yìí mọ́sálá yìí أجلتنا وأنت أمامنا a عيانا nítorí àsìkò àti fi ọpẹ́ fún Allah subhanahu wa ọba yìí tó ní ọpẹ́ orúkọ rẹ̀ gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe láyé. tí èèyàn sì pàtàkì ẹ̀ tí wọn àbá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run fọwọ́ abdá ànábì ní agérúsẹ́ onírúsẹ́ bẹ́ẹ̀ orúkọ rẹ ní afi bẹ̀rẹ̀ alẹ́bí bi yàtúrò màsímì iṣẹ́ ìtẹ̀sílẹ̀ àrùn. kò sí kíkà tó lè bá orúkọ ọlọ́run sí onígbà ní sọ́mà àwa àlékún ìkẹ́ àti ọ̀nà fún aṣọ́jú ẹ̀dá ànábìwá Muhammad ike ọlọ́run wọlọ ọlọ́run kọ́ bá tọ́jú ẹ̀dá ẹ̀yìn àsàlátù wa àbí ọlọ́run fún àwọn tí atara wọn pẹ̀lú àánú ọlọ́run máa èyí tá à ń ṣe yìí àtọ́jú ọ̀nà tá a bára wa yìí. àwọn tó ti bọ́ sí àlùkìyàmọ̀ nínú wọn bàtí anmi sama àti sheikh alwali ti abdulbaki muhammad ọlọ́run wa bẹ̀ ọ́ fún bàbá àlékún àforíjì bani ṣe fún wọn. ó fi wá kárí gbogbo àwọn tí wọ́n rí bí wọn tí wọ́n jẹ́ àlùfáà fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tọ́jẹ́ sí wípé wọ́n wájú wa níwèé bá ṣe lórí ayé láàtò fi di ẹni tọ́lọ́wọ́n tí yóò kí káàbọ̀ ń jó àlùkìyàmà ọlọ́run bá ní dárí sí gbogbo wọn. mo kí ẹ̀yin ọmọ ìyá mi tí ọlọ́run kádàrá kí àjọ máa yẹ ọ̀rọ̀ ọlọ́run wò ní àyè yìí lálẹ́ yìí. àyè tí ẹnì kọ̀ọ̀kan wá wà yìí bí àníyàn wa bó bá da àti ń gbalá dá. ṣáájú ká tó máa ṣe yìí nítorí pé nu ilé ọlọ́run ẹnìkan ò ní wà ń bẹ̀ tí wọ́n máa kí alukur'an wọ́n yẹ tẹ̀dẹ̀rẹ̀ tún bẹ́ẹ̀ náà tí wọ́n máa gbéyàwó láàrin ara wọn àyàfi kí ìfọ̀yàbalẹ̀ ọlọ́run kọ́ sọ̀kalẹ̀ lé wọn lórí ìkí ọlọ́run yóò bò wọ́n dẹ́rù ọlọ́run máa rántí wọn máa wọn kan. ti bẹ lọ́dọ̀ ẹ gbogbo orí tọ́lọ́hún kó sí abẹ́ iṣẹ́ tá à ń ṣe yìí ọlọ́run abíọ́ mọ́tàlá ìjọ tó sẹ́ni kọ̀ọ̀kan wa. súrà tí a rán mi láti mú díẹ̀ nínú ẹsẹ̀ wúrà tí ó wà nínú fún òye. èyí tọ́lọ́hún tọ́ àwọn eléètò sí òun ni ayé àkọkànlé ní ogójì súratu Rum títí dé ìkarùn-ún ní àádọ́ta. bí a bá gbé ọ̀rọ̀ tọ́lọ́hún fẹ́ bá ní sọ nínú àwọn ayé yíyẹ̀wò. ọfẹ Ọlọ́run fẹ́ fi títóbi ẹ látara wípé ọba tó ti mọ gbogbo nǹkan láti kí gbogbo nǹkan tó máa kó ọba yìí o júwe ipò tí àwọn èèyàn wà lánàá nínú ìwà àbàjẹ́ bàbá wa gbé ta fi wo kò ta afẹ́ lè sọ wípé àwọn tọ́lọ́hún sọ nípa wọn níjọ́ tí ń bá ànábì sọ̀rọ̀ afẹ́ lè pé tí ń jẹ́ bàjẹ́ níjọ́ náà tá a bá fi wọn ìbàjẹ́ tí ń bẹ lóde lónìí afẹ́ lè pé kò rí ọwọ́ mú kò sì nípò nínú ìwà àbàjẹ́ káyé wù lónìí. agbọ́nrin ọ̀rọ̀ ìbàjẹ́ ní àwùjọ ọmọnìyàn òun lọ́lọ́ subhanahu wa ta'ala òun lọ́ fẹ́ ìbánisọ̀rọ̀ gẹ́gẹ́ bí àkọlé ẹ̀kọ́ tí àwọn àyà yìí fẹ́ kọ́ wa. ìbàjẹ́ láwùjọ kí lórí bá rẹ̀ orí bá wo òun ní ìwà bàjẹ́ ìwẹ̀ òun lọ́ fẹ́ mú wá sínú ilé ayé ọmọnìyàn bàbá ń sọ̀rọ̀ nípa ìwọ ẹ̀ṣẹ̀ tí ọba jẹ́ àdéhùn ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀yẹ́ kọjá pé irú wa àti irú àyè tá a wà yìí òun ni wọ́n ti máa sọ wá àti ìwọ ẹ̀ṣẹ̀ ọ̀yẹ́ ní ìtorí pé gbogbo wa òun ni a ní àmì kẹta fún mi ńlọra tó fi yẹ wá láti júwe wa bí ẹni bí olùpa òfin ọlọ́run mọ́ bí ẹni tó jìnnà sí ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n bẹ́ẹ̀ni àti ẹ tá a bá ní tara wa jẹ́ bí a bá fi ẹnìkọ̀ọ̀kan wa léèrè níjókòó yìí wípé ẹni tí kèé ṣẹlẹ́sẹ̀ nínú wa ọ̀nàwọ́ bá a bára nìkan tó náwó nù wa ẹ̀fẹ̀ ni. tàbá béèrè pé ẹni tí kò ṣẹlẹ́sẹ̀ nù wa bá a ti pọ̀ tó yìí kọ́ náwó bá a bára nìkan wa ó tún dá ẹ̀ṣẹ̀ fún ẹ̀ṣẹ̀ ni. ní tìtorí wípé ó purọ́. irọ́ sì ní òun gangan nìyẹn ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lónìí pátá kò sí tóbi jùlọ lọ irọ́ òun ló bí ló fi lè jẹ́ kábẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn tá ń rò wípé kò yẹ kábẹ́sẹ̀ lọ́dọ̀ wọn nítorí wípé kálukú wa là ń mú nínú sẹ́yìn yí ẹ̀lẹ́kọ̀ọ́ lọ́kàn ìwà tá a lè júwe bí èyí tó burú jù nínú wà lónìí òun ni wàá rọ gbogbo ẹ̀dá tírọ̀ ọ̀bá ti kú lọ́rùn rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ tí ò ní rọ̀ lọ́rùn láti dá èmi àtẹ̀yìn ẹ̀jẹ̀ ká máa kọ́kọ́ wọ́n láti bẹ̀yẹ ká tó kọ́ sínú àyà tí wọ́n fẹ́ káké alḥukumu alashe far'un atasawuri kátó lè dájọ́ lórí kankan ọgbọ́dọ̀ ní àgbé yiriwo àmọ́ gbé nǹkan yiriwo kátó wá wò wípé kí ni ìdájọ́ tá a fún kẹ́yìn ohun tí wọ́n ní káwáàkà kí ni sọ́fẹ́ bá ní sọ. ọfẹ́ ti àgbéyẹ̀wò ipò tí ẹsẹ̀ wà nínú ilé ayé ọmọnìyàn ẹ̀ṣẹ̀ tó jẹ́ sí wípé ó ti fodò ó fodò ọgbà odò ọgbà òkè ẹ̀ṣẹ̀ ọkàlí gbogbo ènìyàn làmúyẹ́pọ̀ sọ́ọ̀fì wọ́lá àmàsọ́ọ̀fì wọ́lá àmínà wọ́lá àmàmúnà wọ́fìlì màsáwì padà sàtàwì. ẹ̀ṣẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ yìí gbogbo wa pátá òun ló ti kárí kò sí sọ́ọ̀fù ọ̀sẹ́ni kan tó lè pé òun pé ọ̀ láyé tá a wà yìí wípé mo là kú òní bí bàbá sì nínú wa ọ̀nà wa a lè rí tó ọba fẹ́ dá kẹsẹ̀ rẹ ọba tó wá fẹ́ dákú wọ̀nàwọ́ kò sí sọ́ọ̀fù mọ́ ọ̀sẹ́ni tó là kú òní bí àfáà ni wọ́n fi mọ̀sáwí bàjẹ́ àtẹ̀sáwí. tí wọ́n bá níbo ni gbogbo wa ti tọ́ra wa tá a ti dọ́gba á dọ́gba nínú sẹ́ẹ̀rì. àbádọ́gba nínú sẹ́ẹ̀rì. á jọra wa nínú sẹ́ẹ̀rì. ṣùgbọ́n tá a bá sọ wípé ń bo la ti dọ́gba nínú ẹsẹ̀ rẹ̀. torí kò sínú wa ẹni ó mórí bọ́. ẹsẹ̀ yìí ó ti di nǹkan tó jẹ́ wípé ó gba gbogbo ayé ọmọ ìyá kan ti wá sí wọn àwọn ìrìn ìyẹn kan àwọn tó pọ̀ ń bẹ jọ́ náà làwọn olóṣèlú ọwọ́ àwọn ìfún abẹ́kálùkù ọlọ tó bá gbogbo ntẹ́ ti kó jẹ oníṣùkú rí ìwú náà ni ó ti bẹ̀rẹ̀ pé ó ti wá àti ìdá. àwọn ìwà ń bèrè pé èwo ni wọ́n bẹ̀rẹ̀ lórí rẹ olówó mọ̀tásí náà ń bẹ lọ́dọ̀ wọn lọ́rùn tó náà. àwọn alájókòó yìí èwo ló sí lọ́rùn ẹ̀ ẹlòmíì mẹ́nu wa ara rẹ̀ nù irọ́ irọ́ ó ń lọ gẹ́sẹ̀ ẹlòmíì tún gba owó ilé ìwé nìsín nígbà tó wà ní secondary school náà ni táàmù táàmù náà ni tó gbà. ربي دنيانا بفضل علمنا ولا àdánwò ta nínú ẹ̀ṣẹ̀ yìí ó ti kárí ẹwọ kò sí orílẹ̀-èdè yìí wà lónìí àlẹ́yìnfọ̀ fi dùnìyànà man yaqulu la ilaha illallah àlẹ́yìnfọ̀ fi dùnìyànà man yarka' wa yasjudu fil masajid àlẹ́yìnfọ̀ fi dùnìyànà man yaqulu anna sunni wa anna salafi wa anna kẹ́zà wa kẹ́zà. tí ò sílẹ̀ ayé wa mọ́ lónìí tí ò sẹ́ni tí wílá yìí láàyè náà láàmú. lọ́wọ́ kí òògùn yá yá nínú ilé ayé mi náà. ìjọba sọlá ti wá parí tí ò rí yẹn mọ́. àwọn èèyàn mẹ́ mọ́sáàsì gbogbo àwọn èèyàn táwọn pariwo lónìí níbo ni wọ́n ti ń jáde lọ ibi mọ́sáàsì náà. gbogbo àwọn táwọn pariwo pé wọn ò ṣe dà wọn ò dá wọn ò wúlò mọ́sáàsì náà ni wọ́n jáde kò sí tọ́kàn mi pẹ̀lú ẹ̀gbẹ́ kejì tiwa ìlọ́kàn mi torí alábòsí èèyàn ni man yakuru àìbà ghairi wa yansa àìbà náà ẹni tó jẹ́ sí wípé àléébù tẹlòmíì ní máa rí kèérí sáré sarati agán tó gbọ́ gbẹdú àrùn àbí bá ti mọ̀ pé sarati agán tó ṣe kí ó tó gbọ́. bọ́wọ́ bá lè da tá a sì síbẹ̀ fọ́tò ṣe àwùjọ yìí àwùjọ yọ̀dà yọ̀dà ṣùgbọ́n lónìí kò rí bẹ́ẹ̀ nítorí pé ìbàjẹ́ yìí ó ti jọ kárí gbogbo wa tí ọ̀dà bìkan sí àdìpọ̀ yẹn balẹ̀ síra wa nítorí ìwà àbàjẹ́ tó ti kárí ó lè mọ̀ sí ń lọ sáà sí ti rí báyìí nítorí pé ní ìmọ̀ kó gbọ́dọ̀ mọ́sáàsì ní ìṣèlú ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì tá a bá wọ̀ ó ti ro ọkọ̀ tí wọ́n lẹ̀ mọ́ iwájú mọ́sáàsì lórí fifty naira ti ń dá lóṣooṣù. ولو كان سهما واحدا لاستطعته ولكنه náírà ti ń dá tí bá ní kí wọ́n kọ́ sójú bọ́ọ̀lù wà lóde màkàtí. torí kọ̀fàyàbalẹ̀ sílẹ̀ mọ́mù kọ̀fàyàbalẹ̀ sí ládàáni pé bóyá owó ọ̀dà kò kọ̀mìtì. àwọn ti na ẹnu ọdún ìnáwó ẹ̀ ibi ẹ̀sẹ̀dẹ̀ nù ìnáwó ẹ̀ lórí ìlú tí ń wọ̀ ọ́ká ẹ̀sẹ̀ bó kò jẹ́ kọ́ sí ọmọ wọn. àdánwò tá a kàn lónìí ni nítorí wípé ìbàjẹ́ kò ti kárí. ọmọ ìyá níjọ́ kan báyàwó kan ní alọ́ wáàsí ìmọ̀ báyàwó ọdún àbẹ́ nìkan alọ́ wáàsí àwọn adarí àwọn ń sinmi máa ní kọ́ máa ń lọ cháàjì fóun mi ní inú mọ́sálásí kìíní ọ̀hún bá tó wá sọ fún mi òun bá sọ wá wọ́n tó wá rẹ̀ tí mo ní ọ̀lọ́ ṣáàjì fóònù lẹ́gbẹ̀ẹ́ mi kúrẹ́ ọ̀lọ́ ṣáàjì fóònù máa ní olóòtú lọ ẹgbẹ́ tó sáré kò lẹ́gbẹ̀ẹ́ mi ó ní torí pé mọ́tà mi mo à. wàlá òun kà lè sáánà. mọ́tà sí wa ti kò ọlọ́lẹ́kẹ̀jì ni pé torí pé nu làwọn àmì rọmọdánù àwọn tí a. wàláwó ká wà torí àsìkò máa bá mú àyà wá lọ́pọ̀ kan ọlọ́lọ́fẹ́ máa bá mi sọ̀rọ̀ yìí. mo rò pé ohun tọ́lọ̀ ń fẹ́ sọ fún wa ipò wa wọ́n fẹ́ hàn wá ìfẹ́ ní ó borí mọ́nú ẹ̀sẹ̀ nù wa kò sí kálukú wa ká lè lọ tún ara torí orí pàṣẹpẹ máa ń mú wá nínú sẹ̀mí ayé èèyàn kìí ṣe kékeré. bá ti wá kárí gbogbo wa ó túmọ̀ sí wípé ká yọ ọmọ rẹ̀ bí rọrùn mọ́. hàrọ̀ bàbá ọlọ́run ní wà àbàjẹ́ àlùfàṣà. sọ̀hárọ̀ àlùfàṣà kí ni sáré ìwà lè bá hà. ìwé ẹsẹ̀ kí ni jẹ́ fàṣádù òun ni sọ yàtọ̀ sí ìtọ́lọ̀ ní àwa sí láyé tọ́lọ́ lọ ní wà látúmù sí dùnfìlà àrùbí báyà kí sáàyè á. ọlọ́run ni ẹ mọ́ balẹ̀ ẹ mọ́ lẹ́yìn ìgbà tó kúlẹ̀ sí òun la fi nínú àwọn àbá àti ẹbí gbà pé màsáàdù yìí gángan ṣírkù ni pé ẹbọ ni títí sórí wípé ohun tó jẹ́ bàjẹ́ lẹ̀ òun lẹ́bọ ohun tó jẹ́ àtúnṣe lẹ̀ òun ni mọ́ lọ́lọ́kàn. ọlọ́run wá nígbà àràlùfẹ́ sáàdù. nílé báyìí wà lè bá àrí. gbogbo àyè òun ló ọgbà odò ogbodò ọgbà odò ọgbà ilẹ̀ sọgbẹ́ gbogbo àyè kò ní bàjẹ́ fún wa. ìmọ̀ kàtà bá fi ayé mi náà. olùtúwa bọ́bá sì wù ọ́ torí kíní kan bẹ tí wọ́n pè ní ilmu sílà tó o bá fẹ́ tó alukur'an èèyàn máa fi ń tí tó ṣáájú máa ń tí tẹ̀yìn fẹ́ wí èèyàn sì máa fi tí ó kù lẹ́yìn máa tó yẹ ká tutù wájú nínú Al-Qur'an àsìkò wa ní òtó nǹkan ẹ̀ ní bínú sí mi bó ṣe wọlọ́ nìyí. ó sì lè tún wípé kò hárà lè kọ́ sáádù. ilé bẹ́ẹ̀ni ìwà ní. kábẹ́ jẹ kámẹ́rì jẹ ọlọ́run ló ti gbà yí. ọ̀sáàdù ni.

ká máa ka owó kọ́ má ní wúlò kọ́kàn pọ̀ gègèrè lápò wa ọlọ́run ló ti gbà yé. Kí gbogbo owó kú lórí ẹnìkan pé bá a bá múlẹ̀ yìí dáàyè yóò ṣe aláǹfààní kó débẹ̀ sá ọmọ wúlò má ọlọ́run ló ti gbà yé. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر Ọlọ́run ní ká fẹ́ jẹ ká má rí jẹ níjọ́ wọn àná bẹ́ẹ̀ yẹn bá wà láàyè bí tẹ́ wà yìí ó mọ àwọn kan tí pé àyè tẹ́ ti sẹ́kọ̀ọ́ ẹ̀ ní ó ń ké ó ń kàwé tán ọkọ̀ tí ó gbó ti dúró tì iṣẹ́ tí ó ṣe ó ti dúró tì láàyè tẹ́ wà yìí náà ni. bẹ́ẹ̀ yẹn bá kàtá ní ìsìn ó tún kú ká máa dìwé kiri àyè bẹ́ẹ̀ kọ́. ọlọ́run ló gbà yìí ọlọ́run ní gbogbo tó àwọn kà yìí afẹ́ jẹ kámárì jẹ kéèyàn fà á kọ́ mọ́tò ra wọn ọlọ́run níbi mọ́ kásá bá. bímọ kásá bá bí àìdì náà. ṣé mo pé ó ti yàtọ̀ sí tuma ara wọn torí bímọ kásá bá ti àìdì náà ọlọ́run ní gbogbo tí ń ṣe yín pátá gbogbo ìdààmú tó bá yín ìṣẹ̀ fọwọ́ ara yín pàdé. bímọ kásá bá bí àìdì náà. àwọn tẹ ẹ lẹ́ẹ̀tara lé pé nǹkan ó lè da tí wọ́n yẹ tí wọ́n yẹra fún yín tẹ tẹ ṣubúlulẹ̀ tẹ tẹ́ ẹ tí wọ́n jẹ mọ́lẹ̀ ọlọ́run nítorí tẹ̀sí náà. bímọ kàtàbà yìí ní lẹ́sẹ̀ yìí ló fà á bímọ kàtàbà tí. a yìí ní oúnjẹ tí ò kúnnú mọ́ bímọ ní o ti gbé gàrí o ti o gbogbo àdìsí tó gbaa rọ́jò ló wá ènìyàn kí fi ìsìnlẹ́ẹ̀nì kò ṣiṣẹ́ láti kó tíá. àrílò oúnjẹ èèyàn kan ó ní òòyàn méjì o gbé gàrí o náà kalẹ̀ kó jáde ọmọ ìyá mi o sì má kò sí tóbi ọlọ́ọ̀ni tẹ fọwọ́ ara yín fàyè ṣe pé ní ọlọ́run tí mò ń jẹ́ lánàá kìí ṣe pé ìsìn mọ́ ń ìní kú débi wọ́n jẹ lómi wọ́n jẹ mí ìdí mo sì fi ń ṣe lánàá ọ̀nbẹ. ṣùgbọ́n sì sórí wípé àwọn tí mò ń ṣe tànà fún ẹ̀yìn ọ̀jọ́ wọn ẹ̀ rí bí wọn kese bi ka wọn ti se ni o ka ọmọ ni bi ma ka sa ba ti alisibe ọlọ́ọ̀ni la tara fọwọ́ ara yín fa ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ọlọ́run ní bá a bá fún yín nídẹ̀ra kan tá a tún gbà á iṣẹ́ ń tà tẹ́ ń tà lánàá iṣẹ́ ń tà tẹ́ ẹ fi gbàgbé iṣẹ́ ń tà lánàá tẹ́ ẹ bá tún tà lónìí tí ò dówó mọ́ ọlọ́run láfẹ́ ìjìyà tẹ̀sí. ọlọ́ọ̀ni kẹ ọlọ́ọ̀ni mo fẹ́ náà yóò báàdọ̀ làbí àmìlú ní ẹnu tẹ́ mo fẹ́ kẹ́ jí ẹ láyé tó pé gbogbo ni mo fẹ́ jẹ yín ni ẹni tí ó sọ láyé òní. ọlọ́ọ̀ni tí ọwọ́ yín mo fẹ́ jẹ. ẹsẹ̀ ẹsẹ̀ yín sẹ ẹ dábẹ mi Ọlọ́run Ọlọ́run ni mo fẹ́ mo fẹ́ jẹ yín yẹ. Ọlọ́run torí tí ìbá jẹ yín yà tẹ ẹ bá ń mú tẹ ń yọ tẹ ń ná tẹ ń lò tẹ ń gbádùn lórí ẹsẹ̀ ẹ rò pé kéèyàn máa dẹ́ṣẹ̀ lèèyàn fi gbádùn láyé. Bàbá múyà díẹ̀ wá. Ebi ló fún mi sọ̀tẹ́lẹ̀ lọ́wọ́ sùúrù lọ́wọ́ sùúrù ọ̀sẹ̀ lè di eléwù ọlọ́run nítorí ẹ̀ ní padà tí wọ́n bá bá àdíjẹ́ gbogbo ọ̀ máa dùn lọ bẹ́ẹ̀ fún yín ẹ rò wípé bóyá ń gbà táwọn ṣe ọlọ́run pé nǹkan wá fi ń da káfí máa tẹ̀ lọ ọlọ́run ní káwọ́ ọlọ́run níbi ìbẹ̀rẹ̀ náà ni ọlọ́run ní tẹ̀ bá ṣe wípé ayẹ̀kún náà ní náà tó ó mọ̀ táwọn àhídà. لجعلنا للذين يكفرون بالرحمن لبيوتهم سورة الزخرف ترسلنا لي لا نسيهم ولولا يكون الناس أمة واحدة الله ní bí ẹ bá ṣe pé ìfẹ́ gbogbo yóò di ìjọ kan náà ìjọ kèfèrí tí ò ní sílọ̀ mọ́. gbogbo yín ojú kan náà lẹ̀ bá sùn sí ọ̀nà kan náà lẹ̀ bá máa lọ. ọlọ́run gbogbo ẹni tí ń sẹ̀mí tó ṣe kẹfẹ́ sí sẹ̀mí ọlọ́run ìbá ti jẹ wọ́n yà ìbá gbogbo ẹni tí ń ṣe kẹfẹ́ gbogbo ilé ni wọ́n máa ń wọ́n máa ń wọ́n máa ń rí tọ́jẹ́ pé ní tí wọ́n fi máa kúlé wọn látara pàdákà ní èsì ọ̀dà látúlà. àríyá pẹ́ẹ̀pù tí wọ́n fi máa kúlú wọn góòdì láàbá pé tí wọ́n fi máa sí. ọlọ́run ní ṣùgbọ́n tí gbogbo yín bá dé bá pé kìkìdé ní ó ṣe kẹfẹ́rí fún mi ní dáa fún gbogbo yín ní ó di kẹfẹ́rí. ọlọ́run ní la fi ń jẹ yín yẹ̀ fẹ́ yín. lẹ́yìn òbí kọ̀ọ̀hún bá bọ̀ tàbí rọ́ọ̀dì nù ọlọ́run ní kẹ́ ẹ lè padà kúrò níbi ẹ̀ṣẹ̀ òun la fi ń fi ìyà ẹ̀ṣẹ̀ yín jẹ yín láyé kẹ́ ẹ lè bá padà nítorí wípé ẹ̀ṣẹ̀ yìí ìlápá rẹ̀ nínú ilé ayé ọmọnìyàn ọ̀pọ̀ torí àsìkò àmọ́ ẹ̀ṣẹ̀ ọ̀dùnnú tùsílù ní àmì. bí èèyàn bá ti lè jẹ́ ní tí máa ń fẹ́ lọ́hùn pọ̀ kò ní í màgbà tí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọmọ yòrò lárẹ̀. ìbẹ̀rẹ̀ ọlọ́run yọ ọmọ yòrò kò ní í mà. àròrí bẹ̀rẹ̀ sẹ́nu aburú tí máa mú wá nìyí. ọlọ́run nínú lọ́ àláyú kan irun máa bì káwọ́ mi. àtàyù irun máa la bá bọ̀ lánàá lórílẹ̀‐èdè yìí ẹ wo kò tá a wà lónìí. ọlọ́run ní mi ọlọ́run yẹn sàdéédé kí n yí ìṣesí àwọn èèyàn kan padà. àtàyù irun máa níjọ́ ẹ ti jẹ́ yọ ọmọ wípé ẹ̀yin ni olórí olóòsà níjọ́ náà lọ́nà ti yí padà sí lágbàáyé nàìjíríà tẹ́lẹ̀ yẹ pé sọ àwọn lọ́ba akọ̀ọ̀sà gbogbo ayé ọmọ ru ọ̀sà wọn bọ̀ níjọ́ náà lọ́nà náà ti yí ọlọ́lá àgbọ̀dọ̀ mọ́ fi jẹ́ yín apá kan tẹ́ ẹ ṣe sáwọ́ ọlọ́wọ́ ọba bóyá wọn tí ó dé lẹ́yìn yín wọ́n padà kó òrùrù ojú ọ̀nà burúkú wọ̀nyí. ẹ̀ṣẹ̀ dídá ọmọ múdẹ̀rá kò fún yà. bí èèyàn bá lè dẹ́ṣẹ̀ nínú ìdẹ̀ra tí máa mú lọ ìdẹ̀ra kan nìgbàgbọ́. bí èèyàn bá ti lè máa dẹ́ṣẹ̀ pọ̀ púpọ̀ jù èèyàn ó sì máa ríra rẹ̀ sí ìmánì rẹ̀ ìgbàgbọ́ ẹ̀ yọ ọmọ yòó. gbogbo omi tí ti ń wò wípé àwọn gbọ́dọ̀ bá wà ń yi yìí bá ti ń pọ̀ òun náà máa pé nínú òsè kankan kan jókòó bí ìṣẹ́jú márùn mẹ́rin tó sì kú mẹ́ ẹ̀sẹ̀ ní má fà á ọmọ ń yòrò imán olólùfin ní kẹlẹ́ abẹ́lẹ́ a máa kó bá ìfàyàbalẹ̀ bá ẹ wo kò tá wà lórílẹ̀‐èdè yìí lónìí kò sí fàyàbalẹ̀ kankan nínú ìlú abẹ́rẹ́ lè fọ́rọ̀ wa débi wípé kálukú ọmọ rinrin ní sáìsì ẹ̀ tí ọmọ gbé wọ̀ bóyá yóò ti yọ fẹ̀lẹ́ àti kọ́kọ́rọ́ o wọ́n má bẹ́sẹ̀ bá ti pọ̀ jù láyé ìfàyàbalẹ̀ yóò kú òlòrí yóò kú òláwùjọ yẹn. ebi lọ́lọ́run fi tó fi sún tó fi sún àwọn ará amáka lóhùn pé kí ló mú yín tẹ̀ fi ní sèmi ọlọ́run alẹ́ bí ìyàtọ̀ àwọn ohun mi ń dùn rìn. ẹgbẹ́ mi ọlọ́run ni mo fún yín lóúnjẹ nígbà tẹ́bí ń pa yín. وآمنهم من الخوف nígbà tí ìpayín kéke àyísíbọ̀ yàbálẹ̀ tí ń ṣẹlẹ̀ sí yín ẹgbẹ́ mi mo fi láyàbálẹ̀. sílẹ̀ ní sèmi ọlọ́run. bí àwùjọ bá ti kún fún ẹ̀ṣẹ̀. irú àwùjọ yẹn ẹ lè rí ìfàyàbalẹ̀ ńbẹ̀. ẹ̀wò gbàtọ́lọ́hún sọ̀rọ̀ ìletò kan káná ti amina tán mutmaina. Ah, suratu nahli aya one twelve tó lè ṣeré. ọlọ́run sọ̀rọ̀ ìletò yẹn ọlọ́run ní káná ti amina tán mutmaina ìletò tó kún fún ìfàyàbalẹ̀. wọ́n ní ìfọkànbalẹ̀ ṣùgbọ́n gbà tó yá tí wọ́n dojú kọ ẹsẹ̀ ọjọ́ wa ọjọ́ orílẹ̀-èdè wa àmì náà sánú súnmọ́ yín ná gbogbo tí wọ́n bá ń fẹ́ jẹ ni wọ́n rí jẹ ẹ sọ lé lónìí torí sáà ń ṣe bùkún jẹ mọ́lá ọwọ́ ẹ bá ti rí èyí tí ó jẹ kọ́ máa كانت عاملة مطمئنة يأتيها رزقها رغدا ọlọ́run láti fi wọn tí wọ́n ń jẹ gbogbo àyè là ń gbà mú wá fún wa gbogbo àyè tí wọ́n rò sí òní fi wá. bàbá bàbá ti bí àánú mi láyé àná bàbá bàbá ti bí àánú mi láyé bàdá kan. ọlọ́run nígbà tí wọ́n ń gbé ẹ̀sẹ̀ dé kámara síbi ànàmú mi lá wọ́n ṣe kẹfẹ́rí síbi ààrẹ èmi ọlọ́run. Fàdákọ̀ aláwọ̀ lè bá sẹ́lì ju ìwẹ́lẹ̀ kan bí. Ọlọ́run ìta wá ṣe fún wọn ní pé àdákọ̀ aláwọ̀ lè bá sẹ́lì jọ. Ọlọ́run ọlọ́run á fún wọn sọ́wọ́ ase ló ń jẹ wọn adabo wọn aṣọ ebi. kìtì àárọ̀ wọ́n máa bàtọ̀ fún un. títọ̀ sá ọmọ bàtà lẹ. bàbá kan lọ́wọ́ ní bẹ́sẹ̀ mi ọlọ́run la sí wọn wàlàkà ó àti fáyà ìbẹ̀rù. kàánú náà. látara ẹsẹ̀ wọn tẹ́ dáká wọ̀ lọ́nu. ó fi yé wa wípé ẹsẹ̀ ọ̀dọ̀rọ̀ yẹn fún èmi àtẹ̀yìn kájínà sí torí pé a máa kó nínú àdìsí tí aṣáájú wa Abdullahi bin Umar tọgbà wá onílọ́jọ́ kan akbala alayna rasulillah sallallahu alayhi wa sallam ó ní ànábì dojúkọ wa ọwọ́ abá wa fọkọ́ọ̀lù ànábì wọn sọ fún wa pé yá ma'shara al-muhajirin. mo pe ẹ̀yin tẹ́ ẹ ṣe ìjírá láti mọ́kà wá sílùú Mẹ̀dínà khamsun nǹkan márùn yìí ìrẹ̀pẹ̀lẹ́yìntùn bìhínà tọ́lọ́wọ́n bá ti fi lè ṣe àdánwò yín pẹ́rẹ́ wà a'udhu an ibi ànábì fẹ́ràn àwọn sàbẹ̀ ẹ̀dẹ́ ó ní mo bá ń bẹ lọ́hùn ọlọ́run má jẹ́ kí nǹkan márùn yìí kọ́ bẹ́ẹ̀ láyé. torí tó bá ti dé ntí ó lẹ́yìn ẹ̀ kọ̀dá olọ́ba wà o ẹ ó rí baba kamara lò bọ́lọ̀ ń bá bọ́ ọ mórí bọ́ ń ọ kankan tó mórí bọ́ ń bí ọ márààrún òkú oríire ṣùgbọ́n gbogbo wa lájọ lágbà wípé kò súnrọ́ bí wípé ó ti bá wà láyé tí a ta ànábì ọlọ́run má jẹ́ kí márààrún má jẹ́ ọdẹ báyìí láyé. àkọ́kọ́ anábìnrin làmùtọ́ àrùlùfà ìṣẹ̀tùfì kọ́ọ̀mì kọ́tùn ẹ ní rí kan kí wọ́n ka ìwà àbàjẹ́ kú kankan kí wọ́n rí ìwà àgbèrè sí ọ̀làjú wọ́n rí sí ohun tí ò kankan. òun afẹ́ ọlọ́ọ̀dọ́kùnrin fóbìnrin ó náà fún ọkùnrin bó lẹ́nìkan ó sì wá máa pé sẹ́nìkan ọmọ ń jókòó sẹ́nìkan ọmọ sùn mẹ́nìkan. tíwọ́ àbàjẹ́ tọ́ba ti di ohun tí ọ hàn lọ́dọ̀ àwọn èèyàn kan àtẹ̀yọ́ nínú bíà tó ti tí wọ́n ń kéde ẹ̀ tí ò lóhun àṣepamọ́ mọ́ ó ti bá wà láyé ó ti lóhun tí wọ́n kéde ẹ̀ lónìí kìí wọ́n àṣepamọ́ mọ́ wọ́n sòkú olórí àwọn aṣẹ́wó bí ìgbàdí wọ́n sòkú èèyàn gidi orílẹ̀-èdè náà ni àti bẹ́ẹ̀ èèyàn gidi gan fún wọn ọ̀gbọ́ wọn ọgbọ kéde òkú rẹ̀ bíi dolórí àwọn yìí náà ni orílẹ̀ tí ti ń jà sí wípé àní ọkùnrin àtòbìnrin ọ̀sán fẹ́ra àwọn ìyàwó ọ̀rọ̀ tí ó yẹ kí ó là kálẹ̀ méjì ọ̀fà ọwọ́ adigun ẹni wọ́n máa gbé lọ áwùjù wọ́n lọ́ máa dìbẹ́tì lé lórí. ànábì níwọ̀n àbàjẹ́ kò ní di tí ó tàn kálẹ̀ láàrin àwùjọ kan tí ó di tí ó tún kéde ẹ̀ sétí gbogbo ayé ìlà fàṣàfihàn tọ̀hún. wọ́n máa retí àìsàn tí wọ́n tọ́jú tí wọ́n ò ní rí wò. ṣé o sì ti ní ìsinmi? wọ́n tún lómi gàgà kíkẹ́ tó tún burú ju èsì lọ. wọ́n tún burú ju ó lọ burú jùlọ anabi ti sọ lẹ wàlà ọjà ìfòró alẹ́tì làmsẹ́kùn mẹ́tọ́sí fi àtìláàfin sọ̀rọ̀ alẹ́bí nà mọ́tà o sẹ́ẹ̀lì rákọ́ọ̀lẹ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ nìkan sáájú láwọn àrùn sẹ́ẹ̀lì rákìtú ẹ̀ débi sẹ́ẹ̀rì òògùn ẹ̀ yọ padà sí nígbà táyé bá ti wà nínú kíni nínú wà bàjẹ́. ẹlẹ́kejì anabi ni làmú yóò kẹsùn nìkíyà wal-mizan àwùjọ kan wọn à ní máa fúyẹ́ òṣùwọ̀n ẹ máa tá a fi ra kan lónìí nàìjíríà láti fẹ́ẹ̀ rí láyé tí wò sínú scale abọ́dẹ́ jù sórí ìrẹsì abọ́dẹ́ jù sórí àgbàdo abọ́wọ́ jù sórí ẹ̀wà kálukọ́ wa máa dára tó wù lórí abọ́ ló jìnnú ẹlòmíràn gbalẹ́gbẹ̀ẹ́.

yóò tún wá mú pépà yóò dúró sínú agolo mílíkì yóò ayọ bíi mẹ́wàá yóò fi sórí ẹ̀ ẹni tó ń sì fẹ́ mú ẹ̀fọ́ abọ́kà oṣù òkà ibi tí agolo ẹ̀fà kan bá bá ẹ̀fọ́ dé ilé ọ̀wẹ́ nígbà ọba dàní ó ní pé yọ mẹ́wàá ni ó ní pé kà á sàdúrà àpò ìpè ní ọ̀kọ́ sẹ́pọ̀. ẹni ká tẹ́ẹ̀bì kàdúrà òfin tí ò pé kálukú kò lè pé. kò lè pé etí kálukú kan wà ní. ọlọ́run ní gbogbo tí kálukú ṣe òní ó ti òun náà ń jẹ yìí ọlọ́run ní gbogbo ṣe é ṣe tó tí ò dùn mímí ọlọ́run ń jẹ ẹnu pé tí yẹ bá dé jórí àwọn tí a tó jẹ́ pé tíṣe ẹ̀ bá dé kì í àwọn nìkan kọ́ ni wọ́n da jẹ àjẹkárí ni sáàmà tí ọ̀kárí ni. ọ̀kárí nígbà mọ̀ ń bọ̀ nígbà wọ́n tó ọgbà yìí mọ̀ tó bá wọ ọmọ ìyá làwọn abẹ́rẹ́ sẹ́wọ̀n àti kọ́lọ́ lọ́kọ̀ owó níná àbátí bẹ́ẹ̀ mọ̀ náà bí a lọ. ẹsẹ̀ wa là ń dìde ó là ń dìde ayé ọ̀ǹga àríṣe bàbá dọ́dọ̀ àwọn tí wọ́n rí ayé ṣe mọ̀sán fáwọn ọmọ ìyá àwọn tí ara yẹ ṣe wọ́n máa fẹ́rẹ̀ pé háàdì yìí ẹ̀ tí àmì á irúfẹ́ wọ́n irúfẹ́ sì ni wọ́n béèrè láwọn tí wọ́n tí wọ́n rí ayé fún ayé ọ̀gá tá a la fẹ́ ṣe tá a fi mọ́ ọlọ́run àtúndé àtúrà yóò sì yàrá tún jẹ́ jẹ́ ìwọ tó kọ olówó lọ tó olówó tó ọlọ́ọ̀fẹ́ lò gbádùn ayé wọn ò dojú ọ̀nà sọ́dá pa ojú ọ̀nà kan náà lájọ sọ̀tọ̀ gbàgbàgbà náà lọ́tọ̀ ó lè gbọ́kàn tẹ ìgbọ́rí atẹ́gùn àbíkọ́ ọ̀rọ̀ àbàdúró. ìyá ni báyìí wọn bá kọ́lé tẹ́lẹ̀ ti sọ ọbẹ̀ gbádùn ọ̀gbọ́dọ̀ mọ́ra bàbá yìí. jẹnẹrétọ̀ ìyá ni àwọn kan bẹ láyé tí wọn mọ̀ pé kankan jẹ́ jẹnẹrétọ̀ láyé o. nínú òsì títẹ̀ ẹ lọ bí tí yẹn lọ ẹ. ayé náà ayé làwọn náà wà tara fẹ́ jẹ ọdún mo lò bí ọdún mélòó kan ní láwọn àsìkò kan ní Saudi Arabia odidi bí ọdún mẹ́fà àbí méje tí mo ṣe ń bẹ̀ ẹ̀ka oṣù nínú lọ nínú kámpọ̀sì ẹ̀ka oṣù ẹ̀kọ́ àwọn ọ̀dẹ̀ sọ fún àwọn kéde ẹ̀jì ni pé látàgò mọ́kànlá sí méjìlá àwọn pa mí. ọdún méjì.

ojú tí mo ronú wípé ah, mo fẹ́ padà lọ nàìjíríà wọ́n mọ̀ paná bí mo lọ yìí wá wá rechargeable kiri tí kiri gbogbo ṣọ́ọ̀bù tí ń tira kí n tó rí kan sẹ́nìkan ní òun kàn fún mọ́jà níbi ti wá gbogbo ọdún wo tó bá ní síra yìí wọ́n ṣe ń fún adéwò lórí ó fẹ́ lè máa dé mọ́ká wa. Èsì lẹ́tà tá a kọ sọ́nà lóde. Bẹ́ẹ̀ àtàkọ́ àwọn ọmọ mi mẹ́ta ti tú òyìnbó. kánú èsì lẹ́tà àtà kan olóbè wàyí rúdítún rúdínà bẹ́ẹ̀ bá lẹ́ mọ̀ èmi náà ń bọ̀ ọlọ́run kẹsùn wa ni ní díẹ̀ díẹ̀ tá a rí jẹ torí tó bá lọ sọ wípé nínú ti kàwó máa kábàámú nínú ti kàwó mú lẹ́ni kábàámú àbádà kan ọfẹ́ràn wa ló fi pè ní báyìí ọlọ́run ní kẹsàn-án gbogbo ń tẹ́lẹ̀ pé mò ń jẹ yíyẹ o yíyẹ ni wọ́n fi fi ra yí lórí. ẹlẹ́kẹ̀ ẹ̀kejì nù nínú kan márùn-ún. tànàbí ní bọ́ bá ti ṣẹlẹ̀ sáwọn èèyàn wọ́n máa retí nǹkan márùn. ẹlẹ́kẹta lámúyámúnáwó sàkáàtà amúwálì yìí àwọn ènìyàn ò ní fojú fúyẹ́ owó wọn ní yíyọ ilé amánàró olùkọ́tọ̀ àti kẹ́mi ọlọ́run kẹ́mi náà dẹ ìyàtí àsìkò tí bá retí kójú ọ̀rọ̀ ìdírọ̀ fún sásìkò tó ẹ wọ ọkọ nǹkan tá à ń retí lásìkò yìí wípé ojú ó ṣe àǹfààní fún kò lè ọdún mélòó bá rí sẹ́yìn sàkírí kí pọ̀ ńdọ̀kọ́ wọ́n lọ́dúnrún lọ́dúnrún tá bàbá máa ń pín tó ní lásìkò yìí fún rẹ ló tún fẹ́. lẹ́yìn yẹn bá ti lọ́wọ́ òní lọ sàká tó. bàbá ọ̀la ni àmì lò. làtàwọn ọlọ́run níyà tá a rọra ń fi parí lórí díẹ̀ díẹ̀ kẹ́ ẹ lè sá fẹ́sẹ̀ rí kẹ́ ẹ lè padà làálà òòyà rẹ̀ jẹ́ o. ọlọ́run ní bóyá ẹsẹ̀ rí ẹ padà máa sìn á. anábìíní lámúyá ń sọ tó ahadà lọ́wọ́ wà ahadà rọ̀súlì yìí ẹ̀ ní ráwọ̀ èèyàn kan tí wọ́n máa tú ìfẹ́ bọ́lọ̀ sàdéhùn. gbogbo wa la bọ́lọ́hún sàdéhùn pa abájáyé fún láwọn máa sìn. àtàdéhùn rẹ̀ fún tí gbogbo wa sí bèbè ní bàbá wa Adam. ọlọ́run ti fi kálukú wa léèrè pé irọ́ bìkún. sẹ́mi wa kọ́ bá yí tẹ́ ẹ bá dáyé tẹ́ ẹ bá bàlá. Ìdí gbogbo wa wíwọ́ náà ní pé bàlá ìrẹ́ lọ bá wà ní nǹkan ní ìmọ̀ táàmù ti gan. Èyí tó mi tó ọkàn làwọn múra sí apàpéjọ àtàtàná àtàpá gbogbo ẹ̀rọ gbogbo kí náà ń ṣe wọ́n ń ṣe ìjírá àtàrọ̀ ìjírá kan ni. Ọmọ tẹ́ ń Ẹni sísà sí ìyá Mùsùlùmí rẹ̀ tó ní kọ́wà ẹni tó fẹ́ tọ́ka sí pẹ́lẹ́ yìí mùsùlùmí ni kéésì ọ̀jẹ́ lẹ́sẹ̀ ìjẹ́ léegun kéésì ọ̀sẹ̀ ìgbẹ́sẹ̀ ojú ọ̀nà kéésì zuma amọ̀nù zuma kábàánù. ìwọ náà lọ sí alẹ́ ilé òkú tó saná òní àwọn alọ́sọ ló ń jira kárọ̀. lẹ́yìn. ọlọ́run nítorí ká lè jẹ yíyà kò síbẹ̀ yóò ṣe kọ̀yìn sẹ́mi ọlọ́run tó sẹ́mi ọlọ́run ò lè jẹ yà lónìí rẹ̀ èyí ọba lè tọ́lọ́wọ̀ ọba tún fẹ́rẹ̀ òní mọ̀ pé ẹsẹ̀ lọ jẹ ṣùgbọ́n tọ́lọ́wọ̀ bá fẹ́ràn rẹ̀ ọ máa dá àmọ̀ gbá ah, ẹsẹ̀ mi kí mo ti tẹ̀ láyìí. Iṣẹ́ tí àwọn bàbá dúró. Bàbá dùn mọ́. Ẹlẹ́karùn-ún wàmà lámùsákùn àyínmọ́sùn bí kìtàbílà gbogbo àwùjọ táwọn olórí wọn ọba ti kò fún ọlọ́run fún tí wọn lágbélé ẹ̀rọ tọwọ́ àwọn fún làwọn máa lò tí wọn kọ èso fún ọlọ́run ànábì ní sọ̀rọ̀ kìí sèmi bàbá fẹ́ bínú lọ sàárè ànábì ní Madina ẹ̀wọ̀n aláàgbọ̀ ọmọ ìdáná abalagbọ̀ ọmọ amadana. tálákù ọba ní kọ́ bọ́ọ̀sì agbọ́nrán ọba lẹ́nu kankan yóò gbọ́dọ̀ jáde lọ́la onídìí kọ́ sẹ́wù màláàgù ọba lọ́rùn nígbà tó kéde ọba lẹ́nu kankan gbọ́dọ̀ ṣe kíni ọkùnrin ni ọwọ́ àná ọgbọ́n bàlá pé kí jáde lọ́la. sọ̀rọ̀.

ẹ̀karùn gbogbo ìgbà èèyàn tí wọ́n já ṣáájú olórí ìlú olórí ìpínlẹ̀ olórí orílẹ̀ tí wọ́n bá lófin ọlọ́run ọ̀jẹ́ kankan àbẹ́lòmí ìfẹ́nu ń ìgbà kan lélẹ́wù tí wọ́n ń fẹ́ láàrin ń àti tí ni àwọn náà ní mọ̀tẹ́ síra wọn wọ́n mọ̀ síra wọn bí wọ́n bá ti síra wọn lẹ̀ wọ́n tó kó tó lọ ọba tí ní ní ti jẹra nígbà mi tọwọ́ ara yín náà fi jẹ máa fi jẹra èyí wà lókè inú bí èkó kà

dákàrà mọ́. Ọlọ́run ní kúlí sí Rúbìlà Ábì. Àwọn ọlọ́run àtàdédé wílé ìfún yìí ọ̀bá máa fáyé ti rì sínú ìbàjẹ́. fún omi tó wà wọ́n jáde wọ́n lọ ọ̀rọ̀ wọ̀ ní ìdíkọ́ orin lọ ma wá àti ìwọ náà na ẹ̀dẹ́ yìí kálukọ́ wọ rẹ̀. ìwọ wòra rẹ sẹ́mi náà wòra mi. ọlọ́run ní tó bá jẹ́ pé ń bá àlágbára àwọn kan tí wọ́n ti ṣáájú ẹ̀wọ̀n tá a ṣe fọ́wọ́n ká òmù nùhìn àwọn èèyàn núhà ẹ̀wọ̀n tá a lára fún látara ẹ̀ṣẹ̀ wọn ẹ̀wọ̀n èyí tá a ṣe èèyàn sọ́ọ̀lì látara ẹ̀ṣẹ̀ wọn ẹ̀wọ̀n èyí tá a ṣe èèyàn lúdù látara ẹ̀ṣẹ̀ wọn ọlọ́ọ̀ni ìsọ́nà ọlọ́lọ́pọ̀ àwọn tá a jẹ́ yàwọ̀n yìí nínú àwọn tó ti ṣáájú yín ẹlẹ́bọ̀lọ̀pọ̀ wọn ẹ̀yin náà jáwọ́ nú ẹbọ. bẹ́ẹ̀ bá fẹ́ jìyà ọlọ́lọ́pọ̀ wọn ti tẹ̀rì sínú ẹbọ òun la fi jẹ wọ́n yà ẹni tá a ní kí atẹ́gùn kọ́fẹ́ lù wọn pa ọmọ ẹnu wọn ẹni àrọ̀ tó òkúta náà nù. Ọbẹ̀ ẹnu wọn àwọn bá a sì ní wọn máa ń kẹ síbi tí wọn wà ọlọ́run wọn bẹ ń bẹ ọmọ ẹnu wọn mí ní òun mẹni àtọrọkùnà ní kó mi ó gbé kó ọlọ́run ní bẹ wọn ọlọ́run ní bẹ́ẹ̀ fún wọn ní káàánú tún wọn ni wọ́n ṣe ẹbọ sáwọn ọlọ́run ọba ọlọ́run ní sọ́ba níbẹ̀ ló ọmọ ìyá mi sọ wá ń gbọ́ mi ọlọ́run wá fẹ́ tì á lọ nígbà orí pẹ́ ẹsẹ̀ àtìyà máa ń mú wá ọlọ́run ní sókè mi àti ẹni àti látàrí ọlọ́run lẹ́sìn tí mo gbé kalẹ̀ tó tó tọ́ nǹkan ìsílẹ̀gbẹ́. má fi nǹkan mi rọ ohun tánàbì mú lọ ti tó ọ̀ṣẹ̀rí àtúláyì lílé ìrùsàánì ìbúyánú wà kúlù ṣe é sì wà lẹ́kọ̀rọ̀ àmì kò sí ránú wà kúlù ṣe é sì wà lẹ́kọ̀rọ̀ àmì ṣẹ̀rí àtúláyì lílé ìrùsàánì ìbúyánú. ṣẹ̀rí àtúláyì. وكل شيء سوى القرآن خسران وكل شيء سوى القرآن خسران وكل شيء سوى القرآن خسران ọlọ́run ní ìsẹ́mi ọlọ́run tí mo gbé kalẹ̀ ló fi ní ọmọ tẹ̀lé nígbà náà bí mi tó ju yín níwèé mi kọ́ ọmọ ṣe fàákì mú wà jẹ́ àgàlì sí i. fàákì mú wà jẹ́ àgàlì sí i lọ́wọ́ yìí. ẹ̀sìn tó ti kú ó tọ́ sẹ́kọ́ ní nǹkan ṣe gbé wa ìjọ ọ̀bá jẹ́sìn fáwọn àtàná ọmọ jẹ́sìn fún wọn lónìí. Dínà lẹ̀kọ́ yìí ni. Wẹ̀jẹ̀ àgàlì sí i lọ́wọ́ kálukú wo dojúkọ ẹsẹ tó dúró tọ mọtò tẹlẹsẹ ìjẹlẹ egun máa. má ṣe ẹbọ mẹ́sìn rẹ dúró dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní sàláwà kìbárú tó bẹ̀ tún kíbá níbi ẹ̀. ọ̀yàtọ̀ tẹ́lẹ̀ bọ ẹbọ náà ni ọlọ́run ọba rẹ ní kó o èyí tó gbé ọdá ta wà yìí ẹni tó lè mú yín láti yọrí lọ́lọ́run nìkan kọ́ ọ́ máa ń wá Ọ ẹ̀rẹ̀ tuntun wá ká. bíyẹn bá kọ́ni tí yóò sunwọ̀n ó yẹ kó ní òfin tí ẹ̀ máa gbọ́. ọyọ béèrè tó bẹ́ẹ̀ rẹ̀ tẹ̀ ẹ̀ka fún mi ṣé nǹkan filẹ̀lẹ̀ ni wọ́n máa kọ́ fúnra ẹ̀ ni àbẹ́bí náà ni màá kọ́. béèrè. yìí ń wọ́n kàn máa kọ́ ánsà àyídójúkà sí ni èèyàn máa fi làákàrè kọ́ nǹkan lọ mọ mọ fi kan náà tábì tẹ mọ mọ fi sàpèjúwe ọ̀rọ̀ tí mo bá débi ayé o èyí tó lóun ta òkà sájà tó gbé wá wò ó mọ á sọ fún ọmọ ìyá tó gbé mi ìmọ̀ bí ó ti gbé ọkọ̀ àti ìpadà mọ́ pẹ̀lú nọ́mbà mọ́tò ẹ̀ àwọn sọ pé òkà sájà tó o bá ta òkà yìí tó bá ti gbé ọwọ́ àkùnrin wò ọmọ àníṣe ẹ̀sìn lọ́dọ̀ ọkùnrin wọ́n wọ́n mi pé ewé ní sí olùkọ́ àbádébẹ̀ ọmọ ẹ̀dẹ̀ àbádébẹ̀ ẹ̀kọ́ ọrọ̀ ajé owó owó nọ́mbà ọkọ̀ sdp ẹ má bìtọ̀ yàrá òṣùkú tẹ̀ wá ń bí sdp à kọlọ́rọ̀ káàkọ́ ọmọ fọkùnrin yìí àwọn tí ọba nílà akárè lọ́yọ̀ wọ́n ya bí ìra òka ìgbẹ́ yẹn kiri òka ìtajà látòṣogbo ọ̀tà ọdẹdẹ kọta ọdáwó kọta ọdẹ ọsọgbẹ kọta ọdọgbàtà kọta ọtúndẹwò látàárọ̀ sílé esu kọta ẹ fẹ kó n kó lò kàn. Òwúrọ̀ kàkàtà tó ka yìí, kó lè máa ta ó tún wọn pariwo lálẹ́ ilẹ̀ tuntun dá pé òkà àtajà ó sẹ́nu lọ́tàárọ̀ kó fi sábúgbẹ̀ tó fi padà ní mùsùlùmí máa ń ṣẹlẹ̀ àkàrà yìí ọlọ́ni àti múwẹ̀ jì hákà. ọlọ́ni dojú rẹ kọ ẹ̀sìn tó dúró dáa. ọlọ́ni kó tó ti jọ́sẹ́ mi ọlọ́run bá yọ sẹ́ta tí mo bá yọ sí ọ ẹni ó lè dá mi padà kò sí. Níjọ́ ọmọ bá dé pẹ̀lú yọ ọwọ́ mi fẹ́ni tí ọba sì mí. Ẹni tó lè gba ẹ̀ dálẹ̀ ọlọ́run ní kò sí. Mẹ́rùn-ún bábílì ayé àti àyẹ̀wò máa wà dáadáa wù ú ọlọ́run ní gbọ́dọ̀ ẹ̀yẹ́kọ̀ dàrú náà gbogbo nǹkan dàrú orí ọmọ gbóná orí ṣe ń fọ inú ọmọ ọrùn yàtọ̀ sí àwọn náà gbogbo ṣẹ̀ṣẹ̀ ọjà kọ̀ lójọ́ máa ń ka fara fa alẹ́ èyí. máa ń ka fara fa alẹ́ èyí. ọlọ́run ní gbogbo ẹni tó bá ní tèmi ọlọ́run tí mo mú wá kọ̀sẹ́hun lọ́rùn. tọ́lẹ̀ máa ṣe tèmi ọlọ́run wọ́n máa ṣe ọlọ́run ní alẹ́

ọlọ́run lóore tí fẹ́fẹ́ ìwọ ló ní ètò ẹ̀ ìwọ lọ́ọ̀ka jẹ́ ìtì ọlátọ̀hún tẹ ìwọ ló sùn lórí ẹ̀fà la àrùn. ìyẹn ti fi hàn láti ẹ̀ ẹ́. gbogbo ẹni bá pè mí ọlọ́run tó ti sẹ́ẹ̀rẹ́ láti inú ọlá mi ìfẹ́ nìkọ̀ọ̀kan wọn lẹ́sàn. ọlọ́run tó ní pé mi ọlọ́run ìfẹ́ náà ti dìrì ọ̀sá yìí ni olóṣù dáhùn. ebèrè àwọn ẹ̀kọ́ pé sọ́ọ̀sì sọ́ọ̀sì tó ti báyà ṣe jẹ́ báyà mo ọlọ́run ìfẹ́ náà. torókò ti sọ fún ọ fún wọn má ṣe dé. bí bàbá bá sọ fún ọmọ pé má ṣe nǹkan yìí tọ́ wá sí tí bàbá bá jẹ ń yà sọ́sàbòsí. ó ti sọ fún bẹ́ẹ̀ lọ bá wa ìsàlámùsí ìnáwó. alhamdulilayi. اللهم أجل قلوبنا تقواها وزكها أنت خير من سكاها أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم يا مقلب الأبصار ثبت قلوبنا على دينك ربنا آتنا من لدنك الرحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون سلام